إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 yàtọ̀ sáwọn sọ̀làwátù tó lọ́n sí lọ́ràn yẹn ànábì àmọ́ àmójútó àwọn náfìlà nítorí pé náfìlà àwọn náà lọ́lọ́wọ́ bọ́ dàpọ̀ mọ́ iṣẹ́ ọ̀ràn yẹn téèyàn bá ṣe láyé eléyìí ni ó sì sọ̀rọ̀ bí kéèyàn rọ́nà lọ gẹ́gẹ́ bí àpèjúwe ṣáájú sọ̀látù dhuhur ànábì máa ń ṣe rọ́kà mẹ́rin ṣáájú sọ̀látù dhuhur bákan náà lẹ́yìn sọ̀látù dhuhur ó máa ń ṣe rọ́kà méjì lẹ́yìn sọláàtù maghrib ó máa ń ṣe rákà méjì lẹ́yìn sọláàtù làìṣá ó tún máa ń ṣe rákà méjì tàbá fi mẹ́rin tàbí kún méjì ó di mẹ́fà tàbá tún fi méjì míì kún ó di mẹ́jọ tàbá tún fi méjì tẹ̀yìn ṣáì kún ó di mẹ́wàá anabi sallallahu alayhi wa sallam àìsàn máa ń ṣe rákà méjì ṣáájú sọláàtù subh tàbá fi méjì fi kún mẹ́wàá ó méjìlá àwọn wọ̀nyí ni àwọn rákà méjìlá eléyìí tá à ń pè ní as-sunanu ratiba àwọn sunna eléyìí tá ànábì máa ń tẹpẹlẹ mọ́ ṣíṣe wọn ní gbogbo ìgbà tó bá wà nílé kì í pa wọn tì nígbà kankan tó bá sì kó wà nílé eléyìí ọ̀nà sì ni àwọn náfìlà eléyìí tá ànábì sallallahu alayhi wa tó fi kọ́ wa pé ẹnikẹ́ni tí máa mójútó ṣíṣe wọn lóru àti lọ́sàn-án ọlọ́wọ́n bó ti torí wọn kọ́lé kan lẹ̀ fún lálùjànnà anabi sallallahu alayhi wa sallam ó sì ṣe wá lójú kòkòrò pé gbogbo gbàtàbà yẹn náfìlà inú ilé wa ní ká ti máa yàn àtọ̀ sí náfìlà tó ní í ṣe pẹ̀lú mọ́ṣáláṣí ilé ìta àmọ́ sí tahiyatul masjid ilé ìta àmọ́ fi kí mọ́ṣáláṣí ó sọ nínú hadith ilé ìtò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní ayyuhan nas sallu fi buyutikum inna afdala salatil mar'i. في بيته إلا المكتوبة رواه البخاري أي يوم أما سي صلاة ننا وليه torípò dájú pé ìtòlọ́lá jù nínú sọláàtì téèyàn bá ṣe òun náà lèyí téèyàn ṣe nínú ilé rẹ̀ yàtọ̀ sí sọláàtì tọ́jú ọ̀ràn yẹn ilé tí ọkùnrin gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe ní mọ́ṣáláṣí. ǹjẹ́ tó bá yé wa ipá nàbí máa ń ṣe rákà mẹ́rin ṣáájú sọláàtì dhuhr sáwọn náà mójútó àbírọ́kà méjì péré làwọn máa ń ṣe ṣáájú sọ̀látò dọ́hùr tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà òbúrú nítorí pé tó wá nínú ẹgbàá wa pé nígbà míì rọ́kà méjì péré ànábì wa sallallahu alayhi wa sallam ló máa ń ṣe ṣáájú sọ̀látò dọ́hùr yóò sì ṣe méjì lẹ́yìn sọ̀látò dọ́hùr yóò tún ṣe méjì lẹ́yìn sọ̀látò magrib ṣùgbọ́n nílé rẹ̀ lẹ́yìn sọ̀látò làyíṣà bákan yóò tún múra ká méjì wá àmọ́ lẹ́yìn salatul jumu'ah anabi sallallahu alayhi wa sallam kì í yan náfìlà kankan nínú mọ́sálásí títí tí ó fi délé tí ó múra ká méjì wá a sì ti mọ ipò wa pẹ́ni tó bá wù láti yan náfìlà lẹ́yìn salatul jumu'ah kó múra ká mẹ́rin wá eléyìí jẹ́ ní mọ́sálásí tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn salatul wàá mú raka mẹ́rin wá wàá sí raka méjì wàá sálámà wàá tún sí raka méjì mi wàá tún sálámà ṣùgbọ́n ò ní ṣe gẹ́gẹ́ bá a máa ṣe ṣe sọ̀látù dhuhr ó sì raka méjì wá sàtáyà ó tún wá dìde mú raka méjì mi wàá kó tó sàtáyà sálámà rárá o wàá mú raka méjì wá wàá sálámà wàá tún mú raka méjì wá wàá sálámà nínú ṣíṣí anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni pé tí ìṣòro kan bá ba. ba tí ìpọ́njú kan bá ṣẹlẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ó máa ń paláṣẹ kíkẹ kí wọn pèpè fún sọláàt yóò sì lọ sí sọláàt ilé ìtumọ̀ sí pé nínú tọ́lọ́wọ́ bá wa tó fi máa mú ìbànújẹ́ kúrò fún yàn tó fi máa ń gbé kúrò fún náà ní kéèyàn máa yàn bẹ́ẹ̀ ni alayhi ìmọ̀nà ńlá ń kìí fi gbogbo òru sùn gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa yóò sùn lóru yóò sì tún jí yóò jí láti jẹ́ ipò dìde dúró sẹ́sìn fọlọ́wọ́n bá wa kìí tiẹ̀ fi ilẹ̀ ńjọ kan láyé kọ́dà tó bá sáré tí ò bá fi ní lè dìde dúró láti ṣe kìyàmù lẹ́yìn níṣẹ́ ni máa jókòó síbẹ̀ kọ́dà ńjọ́ mi tó bá yẹ bá gbé lọ kò jí torí pé èèyàn náà là nàbì sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ tó ti ẹ̀ ń ṣe lágbára débi pé kò lè jí lóru yóò san sọláàtì tí máa ṣe lóru yóò san padà ń gbọba di lọ́sàn pẹ̀lú àfikún rákà kan eléyìí túmọ̀ sí pé àwa náà tá a máa jí ṣe qiyamul layl bẹ́ẹ̀ rákà mọ́kànlá ló máa ń ṣe lóru ọlọ́run wa ní kó lè jí ṣe ńgbà tó bá di lọ́sàn wàá ṣe rákà méjìlá dípò mọ́kànlá tó máa ṣe lóru. ọwọ á ní dàníyàn pé kìyàmù lẹ́yìn ló fẹ́ ṣe o torí kọ́ sàn wà ní ìsìn wọ́n á dàníyàn pé wẹ́rẹ́dọ̀ ìjọsìn tó máa ń forú ṣe eléyìí tó rí ṣe òun ló ń san padà ní ìsìn fi rákà kan nítorí pé ń ṣe ló jẹ́ rákà lóru torí pé wítìrì ti kún wọn kì sì ṣe wítìrì ìjẹba ẹni tó wá pé ń òun tó bá jí ona náà ń bẹ lára rẹ̀ kò dàbí ẹni tó kàn sùn paríparí àbẹ́ni tó yẹ pé lẹ́yìn sọ láti lè ṣe ti ṣe wítìrì tiẹ̀ torí kẹ́ni tó bá ń lé jí lóru yẹn yóò máa ṣe kòńgẹ́ àkókò tí wa tó máa ń sọ̀kalẹ̀ wá ayé tí ó máa béèrè pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n láǹfààní àti jí lóru ọjọ́ kan bákà mẹ́ta ló sì máa ń ṣe wítìrì nígbà tó bá ìyẹn ni pé lẹ́yìn ìgbà tó òrùn bá ti yọ tó gbéra sókè lákòókò dọ́há wàá san sọ̀láàtù wítìrì rẹ̀ yẹn padà ṣùgbọ́n kèsì rákà mẹ́ta lọ́wọ́ àmú wa rákà mẹ́rin ló mú wa ọ̀dà ni ẹ̀ pé tó máa ń forú ṣe ní kí n lè jí òní máa ń san padà yìí báyìí. lẹ́yìn sọ̀láàtì ìṣá nígbà mi ìgbà mi yóò dá dúró di àárín òru tọ́lọ́mbà jí ìgbà mi ní ìgbẹ̀yìn òru ni ló máa ń ṣe sọ̀láàtì wẹ́tìrì ètò sì lọ́lá jù náà ni pé kéèyàn máa jí nígbẹ̀yìn òru láti ṣe sọ̀láàtì tí ó ṣe. anábì sallallahu alaihi wasallam tó bá dìde lóru kóun fẹ́ yan náfìlà yóò kọ́kọ́ mú rákà méjì wá tí ó gùn jù rákà méjì tí ó gùn jù òun làná bí ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nítorí pé téèyàn bá jí bẹ́yẹn téèyàn fẹ́ sin lọ́n lóru tó a jẹ́ pé rákà tó gùn gidigidigidi ló fi bẹ̀rẹ̀ ó súnmọ́ kọ́ má lè ṣe ju rákà méjì mẹ́ta lọ kó ti bẹ̀rẹ̀ sí ní rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ fi rákà méjì bẹ̀rẹ̀ eléyìí tí ò ní gùn lọ títí ẹ sálámà kẹtó wá dìde gbogbo sọláàtì tí Ànábì bá sì fẹ́ ṣe lóru rákà méjì yọ sálámà rákà méjì yọ sálámà ni èsì pé wọn máa ṣe lọ ní gbọọrọ kó tó fi sálámà kankan lẹ bó tilẹ̀ jẹ́ pé ńgbà mi ó máa ṣe sọ̀látùl wítìrì bẹ́ẹ̀ ó lè ṣe wítìrì rákà méje kó tó fi jókòó kan kó tó fi parí ẹ̀ ó sì lè ṣe wítìrì rákà márùn kó tó fi jókòó kan kó tó fi parí ẹ̀ ó sì lè ṣe rákà mẹ́ta kó fi jókòó kan parí ẹ̀ ó sì lè ṣe wítìrì rẹ̀ ńgbà mi ní rákà ẹ̀yọ kan gbogbo eléyìí náà ni wọ́n ká látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa tí wọ́n á ṣe sọ̀láàtì lóru wọ́n máa ń gbóhùn sókè wọ́n máa ń gbóhùn sókè ní ìgbà míì tó bá sì dìgbà míì yọ rẹ̀ ọ̀rẹ́ sílẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó lọ́n bá ní kó jí lóru yọ máa ṣàkíyèsí pé ibi tó ń tún ṣe sọ̀láàtì yìí tí ò sẹ́nìkan bẹ̀ tí gbígbóhùn sókè òun tó lè fa ìyọnu fún tó òun fi ní rọrùn sùnmá tí ò bá ti sẹ́nìkan kan bẹ̀ gbóhùn rẹ̀ sókè tòótẹ́ sẹ́nìkan kan bẹ̀ gangba mi ó lè rẹ́ ọ̀rẹ́ sílẹ̀ kò sí ètò sí mbẹ tó burú àwọn náà lára ẹ ká nípìn nínú dáadáa yìí káti ẹ máa jí lóru bùkátà tí wàá gan tó sì jẹ́ kókó sẹ́ni tó lè bá gbọ́ àfọlọ́ kò sẹ́ni tó lè bá gbọ́ àfọlọ́ kò sọ́mọdé kò sàgbàlagbà bùkátà là ń rúkà ọlọ́run bá nìkan ló lè bá ní gbọ́ nínú ntọ́lọ̀ máa ti torí kọba oníkàlùkù wa gbọ́ bùkátà rẹ̀ kò sóore lára ẹni tó ṣe é pé òun tiẹ̀ àṣùbáàní ọlájà bàbá ti fẹ̀gbẹ́ lílẹ̀ àṣùbáàní ọlájà kò sóore lára rẹ̀ nítorí ká máa ṣe òun náà ni pé àwa fúnra ara wa ká ní alam tí a máa jí wa ká ní nígbèrè wa ká ti fóun sílẹ̀ fún àwọn ọmọ fáwọn ìyàwó ẹni ọlọ́mọba ni kọ́kọ́ kọ́ jí o lóru o kó jí àwa yòókù. tó ilé tó dáa nìyẹn àmọ́ tó yẹ tí gbogbo wa bá sùn àsùn lọ́nà nù eléyìí báyìí kò lóore nù ẹlòmíì bá kó aago márùn àbọ̀ ó ti lò yóò wá lérò kó ń tètè jì yóò lérò kó ń tètè jì yóò máa sálọ alá kó ń kìyàmù lẹ́yìn kìyàmù nàhàr ni wọ́n fẹ́ kẹsẹ̀ kìyàmù lẹ́yìn mà torí pé kìyàmù lẹ́yìn jí lóru ó sin lọ wọ́n ó ti di ìdúró ọ̀sán nítorí pé aago márùn àbọ̀ tí wọ́n ń tan ara rẹ̀ jẹun alifájàrí ti yọ kọ́ tètè bọ́ mọ́sálásí ló kù alifájàrí ti yọ ẹ òun sì rókùnkùn lójú sọ́mọ ńgbà náà wọn kù alẹ́ alifájàrí ti yọ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ oorun èyí ọ̀yàn oorun kì í yọ̀yàn gbogbo ẹni tó bá ti fira rẹ̀ lẹ̀ fún oorun oorun ọba tiẹ̀ jẹ́ ni oorun ọba tiẹ̀ jẹ́ ni kọ́dà wọ́n ti pé lọ́sàn-án náà lọ́fẹ̀yìn ní aago mẹ́sàn-án ṣẹ̀ṣẹ̀ lù ní náà kí máa sùn lọ torúkọ àsìkò ọgọ́rọ̀ títò pẹ̀lú gọ́ọ̀lọ̀ nígbà tó bá tún tajú kán tó bá jí o rí kó aago méjìlá ti kọjá kọta láti aago mẹ́sàn-án ó tún máa wò pé ah oorun yóò sì ti tó mi o ok ẹ nígbà tó kọ́ kọ́tà lọ́sẹ̀ kọjá so wọ́n tó bẹ̀rẹ̀ sọ̀ láti aago kan ti lò ó jẹ́ tó sùn díẹ̀ sí járe kọ́tà tó tù hmm. so àsìkò sọ̀ láti. wọn tún ti parí sọ láti mọ lọ́wọ́ tiẹ bọ àìmọye irú rẹ ti ń sọ mi èèyàn jojúmọ́ oorun èyí òyàn wọn èyí sì sun oorun sórí ire tábà kó oorun lẹnìkan sùn tó fi gbàwé ẹ̀rí oorun lẹnìkan sùn tó fi lówó oorun lẹnìkan sùn tó fi lọ́lá oorun kìn ọjọ́ dídé kó sára kó wọn á rí kí oorun ṣe fẹ́ bá tiẹ̀ jẹun tó bá ti dìde ó sì ti gbàgbé pò ń sùn tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ ká máa dìde lóru ká máa sin náà ẹ fi kọ́ ìyàwó yín ẹ fi kọ́ àwọn ọmọ yín kí lè yẹn ọmọ jẹ létí òṣòro ń bẹ torí pé anabi sallallahu alayhi wa sallam ó lẹni dáadáa ilẹ abdullahi ọmọ umar tó bá ṣe pé máa jí ìṣèṣọ láti lóru ni ẹni dáadáa ni ọba jẹ tó bá ṣe pé máa jí ìṣèṣọ láti lóru ni ó ní láti jọ tó ń ti gbọ́rọ̀ òun ọ̀pá mi máa jí lóru ṣèṣọ láti tì láyé òun ẹni dáadáa ni lágbájá tó bá máa jí dìde ṣèṣọ láti lóru ni ajẹ́ pé ọ̀rọ̀ yìí náà ọ̀yẹ̀ kan sọ fún gbogbo wa náà ẹni dáadáa lẹ́yìn náà ọ̀ tó bá sì kẹ́ ẹ máa jí ṣe sọ̀láàtù lóru ẹ̀jẹ̀ àkíyèsí wọ́n lẹ́ni tó bá ń jí ṣe sọ̀láàtù lóru ìmọ̀lẹ̀ máa ń tàn lójú wọn lọ́sàn ìmọ̀lẹ̀ wà lójú wọn lọ́sàn ókè ẹni tó ń sùn fanfanfan lóru tí kìí dìde ṣe sọ̀láàtù lóru ní tó súnmọ́ ẹni pókùn kan wà lójú rẹ̀ lọ́sàn torí rẹ̀ orí ńlá ń bẹnu kéèyàn máa jí lóru orí ńlá ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ Sebi wọ̀nyí náà tá à ń pè kókó ojú lórúkọ ṣoṣo láti fọlọ ìbọn náà lọ máa ń lọ sóòrù wọ́n tẹ̀ ṣe tọ́tẹ́ mùsùlùmí ni wọ́n tẹ̀ ṣe káfíìrì kí ni wọ́n ṣe ń bẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n ní ẹ gbogbo yín làwọn pè ó àwọn òfin tẹ̀sìn sí o àwọn òfin tẹ̀sìn sí e. ẹ wá bọ́kún ya ọdún 2015 sílẹ̀ gbogbo yín làwọn pè àwọn aránṣẹ́ ọlọ́ntọ́ lọ́wọ́ sí ló ń bẹ̀ àwọn náà ní pa ìtọ́ lágbájá rẹ̀vẹ̀rẹ̀ àmọ́ wọn ò fi tẹ̀sí sí o sẹ́wọ̀n kókò sí lè máàmù lágbájá ń bẹ̀ o kò sí sheikh lágbájá ń bẹ̀ o kò sí ustad lágbájá ń bẹ̀ o àbí ẹ̀kọ́ ni wọn sì fi tẹ̀sí sí la ilaha illallah bẹ́ẹ̀ lẹ́kùnrin ayé tíkẹ́tíkẹ́ kẹ́ máa lọ bẹ̀ wọn náà máa lọ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù hmm? lọ́pọ̀lọpọ̀ ṣe di káfíìrì mara rẹ̀ lọ́wọ́ láwùjọ yorùbá nù torí di eléyìí jí lórúkọ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa rẹ̀ bí ọwọ́ sókè kọ́ tọrọ ń òní dáwọn yẹn padà lófo àdéhùn ọlọ́ni àdéhùn ọlọ́ni òní dáwọn yẹn padà lófo ṣùgbọ́n àrùn kan ń bá wa jà ní yorùbá lẹ́vù àwọn mùsùlùmí yorùbá yìí àrùn kan ń bá wọn jà wọn ò ní ìfọkànbalẹ̀ sọ́lọ̀ wọn ò ní ìfọkànbalẹ̀ sọ́lọ̀ pé èèyàn máa pọ̀ lọ́n yóò sì dáyàn lọ wọn ò gbàgbọ́ bẹ́ẹ̀ iná ní dáṣe ta burúkú láàrin wọn. ẹ̀rí pé níṣẹ́ wọn lè sọ pé ah àjẹbí ìdánládùá ah, ìyẹn ni pé ìdánlágbára ju àdúrà ń ga lọ torí pé níta bá ń fi nǹkan wé níta fi nǹkan wé máa lágbára ju níta fi wé lọ so ó ti wà nú àṣà yorùbá pé kíní kan ajẹ́bi idán ajẹ́bi idán wọ́n jẹ́bi káfìrì wọ́n dàbí káfìrì tá a lẹni náà tó tó láti túláṣì ọlọ́run sí nǹkan tí ọ̀fẹ́ sí kò sí nítorí ọ̀bá fẹ́ fún yàn tá ló lè fún yàn nítorí ọ̀bá sọ pásíkò rẹ̀ títò ta ni wọ́n bí dáa tó lè wọ́ wa ètò ọlọ́run bá sọ pásìkò rẹ ti tó ta ni wọ́n bí da tí ọ̀wọ́ dànù pé kọ́kọ́ má rí wọn ò bí da so kí ló dé tọkọ ọ̀ balẹ̀ sọlọ ọkàn wa sì balẹ̀ sáwọn ológun kàn wá balẹ̀ sáwọn alágbègbà kàn wá balẹ̀ sáwọn babaláwo torí ẹlẹ́sẹ̀ rí sàṣà yorùbá ni òní kọ́sítọ́mù aláwo wọ́n sì tún láwọn ń ṣe sọ́láàtì ọmọ kó yà ṣèdánù ló ń ṣe yẹn ni kò sí ládàá ń bẹ torí pé ti sọ̀rọ̀ rẹ di káfìrí káfìrí ẹ̀wẹ̀ bọ́ bá sin lọ́hùn ọlọ́run nígbà ọkọ̀ọ̀kọ̀ di mùsùlùmí náà ni torí délé ọ̀dọ̀ wọn wa kò sí ẹnìkan láyé yìí tí wàhálà ti ọgbẹ pẹ̀lú ẹ kò sí bí ẹnìkan o láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dópin rẹ̀ ayọ̀ adùn ìdùnnú ni wàhálà kò sí kò sí oníkálukú òní níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ oníkálukú òní ìṣòro kan wájú náà ni tí ọmọ wò pé ha ah, ẹ̀yin sì rẹ́rìn ẹ̀ máa ti ṣèlú fa ah, kí ló pa ilé rẹ̀ abẹ́bẹ̀rẹ̀ fi rẹ́rìn kò sí ẹni náà láyé bí kálukú tí wàá bí ó sì máa wọ àwọn ọmọlàkejì rẹ̀ nù torí pé ibi tí ó ti ṣe mí ọlọ́run ní kó má ṣe wọ ibi tó ti ṣe wọ ọlọ́run ní kí ló rọ ọmọ ṣe ní bílẹ̀ ayé ṣe wà ní ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́nìkan ọmọ bá dákẹ́ àdúrà títí tí ó fi kú torí ká lè máa pè torí tí ọlọ́run ọba fàdánwò ṣe wá wàláì tàláì àní pé ọlọ́run àdánwò ní jẹ́ arántí torí pé fa àwọn èèyàn lẹ̀ tádàáwò sí wọn tí wọ́n gbélé ayé gbẹdẹmukẹ́ wàlá ọ̀pọ̀lọpọ̀ dọ̀tọ̀ lọ ni. torí délé ká mọ̀ pé ní hikima ga nínú gbogbo tí ń gbé kọ rẹ̀ torí délé yìí ẹ káwa náà ká máa jí lóru ẹ máa bẹ̀ lọ́n tẹ́ bá sì ti ń ẹ fọkàn balẹ̀ pé fi ń torí pé sọlọlọ sallallahu alaihi ni ẹ máa bẹ lọ́n lẹ́ni tọ́kàn rẹ balẹ̀ sí pọ́lọ́n ti gbà á nítorí jáde ọmọ àgbàánu gbogbo gbàtẹ́ bá ti tọrọ nǹkan kẹjọ kan yọ balẹ̀ sí pọ́lọ́n ti gbà á bá gbàdúrà wa. nínú ìlànà muhammed sallallahu alaihi ó ní pé máa ẹnu fọlọ kẹnu gbogbo eléyìí ọmọ fi hàn yín pé tó bá yẹ pé mi àlámọ̀dájú ìgbà wo láfilẹ̀ ayé yìí sílẹ̀ àlámọ̀dájú ìgbà wo ni títún dè ìyẹn gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ ọ ìyẹn gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ ọ̀gá wa ni sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ pé ẹnìkan ní wà lìjánná ṣáájú ẹ̀ ilé òun ṣe gbogbo palẹ̀ mọ́ yìí àwọn wọn kọ́ tà ní garanti kankan anabi sallallahu alayhi ọjọ́ àtìní àti ọjọ́ alhamis anabi máa ìmà kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ ó máa ṣe siyam ó wá sọ fún wa kí ló dé ó ní al-a'malu tu'radu kulla ithnaini wa khamis wọ́n máa kó àwọn ẹsẹ́ táwọn ẹrú bá ṣe hàn lọ ní gbogbo ọjọ́ àtìní àtọjọ́ alhamis àwọn mọ̀lẹ́kọ̀ kò ṣe wá hàn lọ gbogbo gbàtà àti ìṣe ọlọ́run ti máa fa gbàtà ṣe ń ṣe kọ̀sẹ̀yìn ọlọ́run àmọ́ àwọn mẹlẹkọ kó gbogbo ẹ wọn kó fáìlì iṣẹ́ kálukú lọ fọlọ. fa yughfaru li kulli muslimin ọlọ́run wa ṣàforíjì fún gbogbo mùsùlùmí. illa al-muhajirin àyà àfàwọn ẹni tí ń yàrá wọn lódì òrùka ẹ̀rí nǹkan mẹ́wọ́ gbogbo mùsùlùmí lọ́lọ́run máa foríjì báwọn ní gbogbo alhamis alethinain àwọn ọjọ́ méjì yẹn tí wọ́n bá ti kó sẹ́wà hàn lọ́wọ́ ọlọ́run forí jìn gbogbo mùsùlùmí àyàfà àwọn yódìyódì. fayokọ́l ọlọ́run ní akhiruhum illa almuhajirain àyàfi yẹn méjì ti yàrá wọn lódì fayokọ́l akhiruhuma ọlọ́run sọ pé ẹ̀dá tí wọ́n dúró náà bóyá wọ́n ṣàtúnṣe ìyẹn ni pé wọ́n kó sẹ́yìn hàn lọ níjọ́ àtìní monday orí òdì lẹ́wà ọlọ́run ni ẹ lọ wọn bóyá wọ́n ṣàtúnṣe Titi, alhamis alhamis tún dé ẹ ṣàtúnṣe ẹ tún lọ wọn la ó tún di mande bí wọn sì máa lọ fáìlì tiẹ̀ láàánú fa tí ìwọ sàárè torí pé o ní àṣekú ni ẹ yẹra yín lódì kú ni bí yorùbá ṣe sọnù torí pé àwọn tí wọn inú ara wọn máa bira wọn ni nígbà tẹ ìjà tí wọn máa ń parí ẹ wọn ti fi àárẹ jẹ hàn bí tó ti jarí wọn ti fẹbi tẹ́lẹ̀ yìí náà hàn bí tó ti jẹ̀bi ẹ wá ha àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí lẹ tí ì rí á yàn òdì yìí dé inú sàárè ni ẹ wo aburú tẹbi sí ra yín bẹ wọn àmọ́ àforíjì gbogbo èèyàn níjọ́ àtìní mùsùlùmí wọn àmọ́ àforíjì gbogbo mùsùlùmí níjọ́ alhamis yàtọ̀ sẹ́yìn ẹni méjì ti yànra wọn lódì kí tó fi jẹ́ pé táwa bá ń jà ní yorùbá lẹ́wù níjọ́ tó bá gbìyànjú àti bá wa parí ẹ̀ tá a sì sọ lójú ayé pé jà ti parí ìjọ náà nìjà bẹ̀rẹ̀ irú àṣà wo ni jọ́nà nìjà bẹ̀rẹ̀ torí pé nísìnyí wọ́n á máa náwó aburú síra wọn máa lọ ṣaagun síra wọn lójú ayé ó sì ti sọ pé jàtàn ìjà wo lọ́wọ́ tẹ́nìsì wọ́tọ̀ ń wá bó sì pa ọmọlàkejì rẹ̀ ìjà wo lọ́ tán ìwọ́tọ̀ sọ fáwọn èèyàn kó ti tán tó ń tún wá ń lọ wá ẹni tí ọ̀bọ̀ gbójú ẹsẹ̀ rẹ̀ wá tòótúmọ̀ sí pé ó gba àwọn ìwà burúkú ìwà àwọn kèfèrí ni kì í sí lọ́wọ́ mùsùlùmí mùsùlùmí tó bá ti lọ tán wàhálà ọ̀tá náà nù ọ̀tá náà nù tó bá sì ní kọ̀tá kọ̀tá náà nù mùsùlùmí nù àmẹ́ni tó jẹ́ káfìrí àbí ẹni tí ń hùwà káfìrí oní ọ̀sọ̀ báwọn èèyàn pọ́tá tí ó sì jẹ́ pípa náà lọ́sẹ̀ kárí onítọ̀ máa pé yọ gbà tó gbogbo orú àwọn àwa ẹja jáwọ́ ń di o èrò tí màá fi séyàn nu wọ́n máa foríjì gbogbo èèyàn wọn ò ní foríjì wọ́n nínú àdìtì kan kí ló dé tí wọn ànábì sallallahu alaihi wasallam tó ń fi gba tó ń fi máa kẹnu rọ́sẹ̀sì fọlọ́ níjọ́ alhamis àtijọ́ àtìní wọn tún ṣàlàyé bẹ́ẹ̀ pé wọn á máa kó sẹ́ họlọ́ láwọn ọjọ́ yìí ọwọ́ awù mí pé ńgbà tí wọn bá fi sẹ́ tèmi họlọ́ kí n jẹ́ pé mo wà nínú as-siyam so eléyìí jẹ́ sábàbí èsì bí wọn ṣe ń tara rẹ jẹ o kó ànábì lọ́kọ́ sẹ́ mọ́lídìí o mọ́lídìí bá wò ó kí lọ́ọ́ kàn nábì pẹ̀lú àdádálẹ̀ wọn ni ẹ tẹ̀bíjọ́ àtìní wọn bi ìsì máa fi jọ́ àtìní ṣe sùyàm ajẹ́ pé mọ́lìdì ní sẹ́wọ̀n ajẹ́ pé sùyàm lẹ́yìn náà ń sẹ́wọ̀n sùyàm lẹ́yìn náà ń ṣe tẹ́lẹ̀ ń ṣe mọ́lìdì tẹ́ ń tara yín jẹ́ káyí wọ́n ti kó bàndírí jáde wọ́n ń tàdíríkè wọ́n láwọn ṣe mọ́lìdì síbẹ̀ ẹ̀ mọ̀ pé bànábì náà ṣe tàdíríkè nìyẹn tẹ́ ń parọ́ mọ́nàbí tẹ́ ń tara yín jẹ èyí ó dàbí ẹ̀sìn tẹ́ pàtì èyí ó dàbí ẹ̀sìn tẹ́ fi ń ṣeré èyí ó dàbí ẹ̀sìn tẹ́ ń ta àwọn èèyàn jẹ àwọn tí ń ṣe mọ́lẹ́dì náà iná ilẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo ọmọlẹ́ kí wọ́n tún ti bá sùn tán àwọn olólùfẹ́ ànábì tẹ̀wọ̀ kí bá ànábì náà ṣe ń sẹ́nu ẹ́ ẹ̀rọ káwọn náà ní sinú ọmọ wórí alábàáńká báwọn fẹ́ jó mọ́ nǹkankan tẹ̀wọ̀ kí bá ànábì náà ṣe ń sẹ́nu gbogbo adarí pọ̀ àdúgbò dára tẹ̀wọ̀ kí bá ànábì náà ṣe ń sẹ́nu àwọn ọ̀daràn tí wọ́n mẹ̀sìn ọlọ́run tí ń fẹ̀sìn ọlọ́run ṣeré wọ́n kàn fẹ́ gbowó lọ́dọ̀ yín torí wọ́n ti mọ̀ pé nǹkan ọ̀kẹ̀sìn kún wọ́n bá ti kó yín jọba ìpè ẹ̀yà súnà kó mọ́ wá bàbá kan kó mọ́ wá dáwákà inú yóò bá ti dùn kódà ẹlòmíì nínú àwọn yorùbá ń gbà wọn ti ń dáwákà tí wọ́n ń dáwákà tí wọ́n ń dárúkọ ó ti ẹni tí wọ́n ṣe òun náà ti dára rẹ̀ mọ̀ pé kí ló ń ṣe o òun ṣe rẹ gbé òun ṣe nù torí pé nítorí àbí ṣe wà very very clear náà lẹ́ ń gbọ́ yìí ọjọ́ tí wọ́n bíyàn ọba yàn láyé láì níye gbà ọmọ ogún ọdún ẹ̀ẹ́mì ló lọ́jọ́ tí wọ́n bí ba láyé fún ìgbà ogún ìlọ́jọ́ tí wọ́n bí ba láyé ok kọ̀ wá ṣe ráyè ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí fógún ọdún ọwọ́ akútán ẹ̀yin alábàáṣe jẹ́mísì ẹ̀yin lẹ́wọ́n bá ṣe lẹ́yìn ikú rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ pé tó wọ̀n ráyè ìṣẹ́jà bá a sí òkúkú kápúntì àwọn alámọ̀yẹ. ok ẹ̀mí ló wá lọ́jọ́ bí ànábì bá anabi láyé ẹ̀ẹ́mẹ́talélọ́gọ́ta Anabi ọ̀wá ṣe kankan nù rẹ̀ ẹ̀yin lẹ́wọ́ amọ̀yẹ anabi ju anabi lọ hmm, ẹ̀mẹ̀sọ́ Emesọju ẹ̀sọ́ lọ ẹ̀mẹ̀sọ́ ẹ̀sọ́ lọ wípé gbogbo àwọn àrégbèmù ọ̀rọ̀ ayé ibi táyì màkàn bá ti pọ̀ ọ̀rọ̀ ayé ibi táyì màkàn bá ti pọ̀ torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń sọ ó tún máa ń fi ọjọ́ sept àti ahad lápapọ̀ wọn kò ní í ṣe sept lásán ahad lásán yẹn pé saturday sundays anabi máa ń sọ síyàmù wọn papọ̀ ó sọ pé ẹ má da ọjọ́ saturday gbà àmọ́ òun máa ń ṣe saturday sundays papọ̀ kí ló dé anabi ni huma yawmu eid al-mushrikin fa uhibbu an ukhalifahum torí saturday àti sunday ọjọ́ ọdún àwọn ọ̀sẹ̀ bọ́ ni ó wù mí kí n yapa sí wọn torí ẹ̀ lànà bí ṣe máa ń kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ nínú rẹ̀ ṣé àwọn kẹ́ni tí ń sọdún yóò máa jẹun ní òun ò ní kẹ́nu kankan ró tó ànábì tó máa ń fi ọjọ́ accept àti ahad ṣùgbọ́n kì í ṣe accept lásán kì í ṣe ahad lásán méjèèjì papọ̀ sábàbí ló sì ti sọ yẹn. bákan náà anabi sallallahu alaihi wasallam ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún gbogbo oṣù hijira anabi ìpàtì anabi ìpàtì gẹ́gẹ́ bí òní àná àti ìjẹta anabi ìpàtì àbí gẹ́gẹ́ bí òní ọ̀la àtàná òní àná àtọ̀la anabi ìpa sùyàmù àwọn ọjọ́ mẹ́ta yìí ti tọ anabi tọ́lọ̀ ti sàdé wà alìjánná fún nufa anabi tẹ́ni kankan ní wà alìjánná ṣáájú rẹ̀ nufa kátó pa àkpọ́rọ̀ tuta àmàbi tá à ń lọ kọ́lọ̀ ń jẹ́ àríbi rẹ̀ dẹ́sì. anabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sí oṣù ramadan ó tún máa ń kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́ lóṣù ṣàbẹ́ẹ̀n lóṣù ṣàbẹ́ẹ̀n ẹ ti mọ̀ pé yàn láwa Aisha náà ti sọ mí rọ́ṣù kan rí láyé tánàbí máa ń kẹ́nu nínú rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ yàtọ̀ sí ramadan àfọṣù ṣàbẹ́ẹ̀n Ṣàbáàn náà sì mọ̀ kó oṣù kẹlónù oṣù kẹjọ nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam tọ́ yàtọ̀ sí wọ ọlọ́kọ́ ń gba rọ́jà tó ń gba Ṣàbáàn tó ń gba Ramadan gbogbo ìtọ́nà ọ̀bẹ wọn wọn múra sí òun gba rọ́jà ẹ̀wọ̀n nǹkan mẹ́fà oṣù mẹ́ta gbáko ni wọ́n fi fìyà jẹ́ra rẹ̀ torí pé nìkan ọ̀bẹ ọkọ̀ gba rọ́jà Ṣàbáàn anabi sallallahu alayhi wa sallam tó bá gba rọmọbọ́nà tán yóò tún gbàjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo wa náà là ń ṣe léyìí báyìí ti mẹ́fà lẹ́yìn rọmọbọ́nà yẹn gbọ́jẹ́ ti pati kúkú ó rí i pé àní dákẹ́ tí wọ́n ní ìgbà tán ó lè gbà kan bẹ̀rẹ̀ kó tún ti gbàgbé lọ àwọn oṣù yìí máa ń lọ bàbá ara ń gbà kan lọ́la díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ sàgbàtà ẹlòmíì gba márùn-ún níjọ́ tó lò fẹ́ gbẹ̀kẹ́ fàárẹ̀ àti kó ṣàwọ́ àlùbáyìí àti bọ́ sí delkaida sẹ́mi wàá lè kó o lè gbà bọ́ bá gbà nǹkan mi ló tún gbà wọn márùn tí wọ́n kọ́ tó àmọ́ bí ládàrú èyí tí wọ́n pè yàn ọgbà nìwọ́n náà gbà mọ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi ó máa ń gba ọjọ́ aṣúra tí í kẹwàá nínú oṣù almuharram oṣù kínní nínú kàlẹ́ndà islam anabi wa sọ pé tọ́lọ́mbà lọ́mìlá lọ́dún tó ṣaláìsínú tọ́lọ́mbà lọ́mìlá dẹ̀mí màá tún gbàjọ́ kẹsàn pẹ̀lú ẹ̀ so kíkanu rọ́sẹ̀sì fọlọ́n lànàbí máa ń ṣe lọ́jọ́ yìí yàtọ̀ sí ìdáhùn ṣí à ń ṣe tántara wọn jẹ tí wọ́n máa dà mọ́ bẹ máa ké mú chéènì tí wọ́n máa sára wọn. áá nígbà tí èsì pé nǹkan ń ṣèyàn lọ́pọ̀lọ́ èèyàn tó lọ ń dá dáadáa kó wá má dà kó mọ́ bẹ kó máa ké kó mú chéènì kó máa fi gbára rẹ̀ kó máa fi gbára rẹ̀ kó máa fi gbára rẹ̀ ló ń fẹ́ rí bẹ́jẹ̀ ó sì jáde. ìpè torí òun fẹ́ wo báwo ni ara ṣe ni al ọmọ Ali ibn Abi Talib tí sọmọ Fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam pé báwo lára ṣe níjọ tí wọ́n ṣe kú pa torí pé ìjọ Ashura wọ́n ṣe kú pa ah ọ̀dájú pé àwọn ṣí àwọn orí wọn ti dàrú dànù kéèyàn máa sára rẹ̀ lọ́gbẹ́ gbogbo wọn wọ̀ sọ funfun so that yóò fi lè hàn bẹ́ẹ̀ jẹ́ ṣe ń jáde lára tiwọn náà so àwọn ti bí táwọn ṣe ṣíyà ní Nàìjíríà wọn ń àwọn tó máa modernize tiwọn àwọn aláìpé orí sẹ́wọ̀n pé àtẹ̀tí sára rẹ̀ láàké àtẹ̀tí sára rẹ̀ ládàá àtàwọn ìtàn modernize ẹ̀ gbogbo aláìpé orí náà ni wọ́n ṣé ṣí àlọ́lọ́ nípa wáyé wá sí. àwọn ń ṣe tiwọn wọn wà máa ṣe tiwọn báyìí wọn máa síra wọn lábàrá ni wọn lè máa ṣe yá Hussein yá Hussein yá wọn máa síra wọn lábàrá gidigidi ọ̀gá wọn zẹ́gizẹ́gi. nígbà tí àwọn ọmọ ẹlẹ́yìn tí wọ́n síra alábàrà tí wọ́n kọrin tí wọ́n ń jóyún orin làwọn tó ń fi ń ṣe òun àrọ̀rá fọwọ́ kan àyà díẹ̀ díẹ̀ báyìí ẹ̀yin ẹ máa síra yín lábàrà ni pé ni kí yọ jẹ òun ti rówó ń di ẹ̀ ń la ilaha illallah torí ẹ tẹ́rí tẹ́ máa ti tẹ̀lé nìkan ẹ máa ẹni tó tí wọn sí firi àwọn ti yọ ọsẹ tipẹ́ pé ẹ ibi tẹ̀yìn ó kù sílẹ̀ wa tó ń torí pé ẹni tí ń pè é lọ sí di rẹ̀ nǹkan ò ní sincerity sí owó ló ń fi rí torí di eléyìí báyìí aṣọra àfikọ ẹnu rú ni eléyìí ni tí wọn ní ká ṣe ń bẹ anabi sallallahu alayhi wa sallam ó sì ti wá nínú hadith pọsọkùn ẹgbẹ tó bá gba ọjọ́ Arafa tó fi kẹnu rú fọlọ ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún tó kọjá àti tọdún yìí ètò sẹ́kù náà ọdún yìí ọlọ́run tó fi parẹ́ fún yàn tó túmọ̀ sí pé jọ àràfà náà gbogbo eléyìí mùsùlùmí ọmọ kíyèsí ẹ dákun sí jọ àràfà ó ti dé nítorí pé mo fẹ́ láǹfààní yẹn anabi sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ dá ọjọ́ jumá kẹfì kẹnu ró fọlọ o ẹ sì gbọ́dọ̀ dá ọjọ́ asabt kẹfì kẹnu fọlọ ọjọ́ jumá lásán rárá ọjọ́ asabt lásán rárá àmọ́ tó bá pa juma àti sábtì pọ̀ ọ̀sẹ̀ lọ tó bá sì mú sátọ̀dé àti sọ́ndé tó papọ̀ ọ̀sẹ̀ lọ alhamis àti juma ọ̀sẹ̀ lọ. anabi sallallahu alayhi wa sallam tó bá kẹnuru láti sẹ̀sìn tó ṣe siyam anabi ò ní ṣe solatul maghrib kó tó sínú o yóò kọ́ sínú náà kó tó ṣe solatul maghrib gẹ́sẹ̀ bíi tiyín tẹ́ ẹ̀ máa tó pè bí mánú ẹ̀ pẹ́ ń dáwọ́tì bàbá tó pèpè fún sọlá àsìkò lè má ti tò kò sẹ́ ti tò kò sẹ́tì ìtòwó tó kẹ́nu ró lórí sọ̀látùl magrib rárá o wà á sínú kọ́dà kó sì pómi lásán ló mu. tó wáyé o ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ dẹ́bínú ṣáájú sọ̀látùl magrib tọ́ba jẹ́ dẹ́bínú ṣáájú sọ̀látùl magrib gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàánà bí sallallahu alaihi wasallam tọ́ba rí dẹ́bínú pàápàá èyí tó tutù tọ́jẹ́ fọ́ọ̀rọ̀ tí ò tí gbẹ lànà bí máa fi sínú tọ́ba rí tẹ́yìn náà bá wa jẹ́rú rẹ̀ kí ìsẹ́nu yín o ẹ̀rí tẹnu ọmọ dùn yín ẹnu tí ń dùn yín tábà lọ fi ṣe sọláàtì sọláàtì onígbà o torí pé ọ̀rọ̀ rẹ ọ̀jọ̀ tẹni tí ń mu súwìtì lórí sọláàtì ni o torí ẹ̀ tó bá ti jẹ dẹ́bínú tán wàá fún mi sẹ́nu dáadáa wàá yọ dáadáa wàá rí pé gbogbo dúndùn dúndùn dúndùn òtútù dànù àìjẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ pọ̀ ń ṣeré ni òtún ìṣe sọláàtì tánàbí sallallahu alaihi wa sallam tó bá tó bá sínú ó máa ń ṣàdúrà báyìí. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ètò túmọ̀ sí pé òǹgbẹ ti lọ báyìí o gbogbo ọ̀nà ọ̀fun mi sì ti rìn báyìí pẹ̀lú ògo ọlọ́run ẹ̀san kíkẹ́nuró yìí ó sì ti fẹsẹ̀ rìn lẹ̀ sọ́dọ̀ ọlọ́run. tánàbí sallallahu alaihi tó bá gbọ́dọ̀ àwọn èèyàn kan ló ti sínú oúnjẹ táwọn kan fowó wọn rà ni wọ́n fún yọ ṣàdúrà fún wa bó ni ó ṣe ṣàdúrà fún wa aftara indakum as-sa'imun wa sallat alaykum al-malaika àwọn ẹni tí ń kẹnu ró sẹ́sìn fọlọ́ ẹ máa rí wọn wá sínú lọ́dọ̀ yín torí pé tí ẹni tí ń kẹnu ró sẹ́sìn fọlọ́ bá sínú lọ́dọ̀ rẹ̀ ìwọ náà gbaládàrú ìkẹnu ró rẹ̀ lọ́dọ̀ lọ àdúrà ńlá ni àwọn akẹnuró sẹ̀sìn fọlọ́ ẹ máa rí wọn wá sínú lọ́dọ̀ yín àwọn màláíkà ọlọ́run sì máa ṣàdúrà fún yín subhanallah so eléyìí nínú àdìsí mi wa akala ta'amakumul abrar àwọn ẹni rí lẹ́ẹ̀ máa rí jóúnjẹ yín yìí sọ àwọn ẹni bú àwọn ẹni rí lẹ́ẹ̀ máa rí jóúnjẹ yín tó bá di mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan anábì máa ń gbìyànjú nínú rẹ̀ irú ìyànjú tí e gbà ṣáájú kí mẹ́wàá gbẹ̀yìn ó tó dé torí pé lásìkò yẹn ọmọ ń de ìlọ́dì rẹ̀ lé dáadáa yóò sì máa fi gbogbo òru rẹ̀ yóò máa fi ṣẹ̀sìn fọlọ̀ yóò sì jí àwọn ìyàwó rẹ̀ káwọn náà ṣẹ̀sìn fọlọ̀ ọlọ́wọ́n bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ìmànà tànàbà Muhammad sallallahu alayhi wa sallam tí ó sì láǹfààní ọlọ́wọ́n kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó máa tẹ̀lé tànàbì ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu qawli wa astaghfirullaha al-azima wa lakum. فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله dájúdájú a rí pé nínú ètò ìjọba gẹ́gẹ́ bá ń ṣe ń tètò wọn lérò tiwọn kí ló lè bá rọgbọ kó lè bá rọrùn fún kálukú láti gbé wọn ní àná àwọn dìkìlárì pọ́jọ́ ìsinmi ni fún àti ṣe fún àti ṣe maulid pé ọjọ́ tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam wọ́n sì tún ya onínà sọ́tọ̀ fún àwọn ẹlẹ́sìn kejì láti fi ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí jésù a wá rí i pé àná wa jọ òní lọ́nà wo àwọn kan láwọn ń ṣe àjọ̀dún kí wọ́n bí anabi lánàá àwọn kan sì ń ṣayẹyẹ kí wọ́n bí jésù lónìí bíbí bíbí náà bó wọn sì wá bí anabi sallallahu alaihi wasallam tó wọn dọlọ tó wọn bí jésù tó ń dọlọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n bí eléyìí àwọn kan ṣàjọ̀dún kan wọ́n bí lánàá wọ́n tún bí eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ṣàjọ̀dún pé wọ́n bí òun subhanallah ó túmọ̀ sí pé ẹni tí wọ́n bí kò ti sí tẹ́lẹ̀ kó tó wá àdìpọ̀ dé báwo wá ni ẹni tí ò sí. Si ṣáájú kó tó máa N'i ní ó sì wá yí padà tí o wà dọlọ nkan ìyàlẹ́nu ni ọpọlọ àwọn ẹni tí ń rò tí tara wọn jẹ gbàgbọ́ pé Jésù ọlọni ọdájú pé tí wọ́n bá jókòó ma ronú dáadáa tí wọ́n sì gbé gègé lé èrò tí gbọpọlọ wọn ntí ìṣòro mú jáde ni pé orí ìsìnà làwọn wà ní ìsìnà tó hàn gbangba adúpẹ́ fọlọ́n tí sì àwa wàyí o jama ọjọ́ tán bí ẹnìkan ọjọ́ tán bí ẹnìkan tá a bá má dájú kò sí nínú àkọọ́lẹ̀ kankan nínú ẹ̀sìn kankan nínú ẹ̀sìn kankan kò sí nínú àkọọ́lẹ̀ kankan pé kí wọ́n máa ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí ẹnìkan kò sí tí bá ka bíbélì látòkè délẹ̀ rẹ̀ kò síbi tá a ti ní kó ṣe Christmas ìdínà tí ó máa yẹ lómi lẹ́nu nínú wọn pé ah, ah, ọ̀gá ṣọ́ọ̀ṣì kan sì tún sọ pé kò síbi tó ti ní àṣẹ Christmas ah ìwọ ọmọ ṣọ́ọ̀ṣì níbo ni wọ́n ti rí inú bíbélì kíkẹ́ sí kí wá sẹ́yìn nìkan ni òsín inú bíbélì nǹkan púpọ̀ ni òsín mẹ̀ tí wọ́n kìbọ̀ àìmọye nǹkan ní sìn bẹ́ẹ̀ tí wọn ò pa wọn rí torí kókò bá wọn lẹ́jẹ̀ mu àdúpẹ́ fọlọ́ nínú ìsìláàmù tí wọ́n ń kọ́ òsínláàkọ́ lẹ́ńbì kankan kíkẹ́ ẹ máa ṣàjọ̀dún ọjọ́ tí bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àdádálẹ̀ lásán àdádálẹ̀ tí ò nítumọ̀ so wọ́n fi ń kọ́sì wọ́n fi ń kọ́sì àwọn nasọ́ra ni àwọn tó ń ṣe mọ́lìd àwọn tá dáálẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ni láti fi kọ́sì ń táwọn nasọ́ra ń ṣe tó ráwọn nasọ́ra ló máa ń ṣe Christmas tó bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ń ṣe nasọ̀ràníyà ó ti wà ṣáájú kí islam tọ́lọ̀ nabi muhammad sallallahu alayhi wa sallam tó dé àwọn sì ti ń ṣàjọ̀dún kí wọ́n bí jésù wọ́n bí jésù látọjọ́ tọ́pẹ́ tòǹgbà tí àwọn tí wọ́n dá mọ́lídìí náà lẹ̀ dálẹ̀ táwọn nasọ́ra ni wọ́n wò tí wọ́n náà wọ́n pé kí ló burú káwọn náà máa ṣe ọjọ́ bíi ànábì kí ló kí ló burú ń bẹ̀ kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe àwọn tí ń ṣe ọjọ́ bíi Jésù kí làwọn fi gbà tóbi wọ́n fi ń ta báńgà yìí náà ni pé adùnú pé wọ́n bí Jésù ó gbà ó subhanallah ṣe báńgà wa ni Jésù mú wáyé. Hmm? ẹ wá máa wo nísìnyí wọn làwọn ń ṣe ọdún pé wọn bí jésù ọlọlọmọ èzì náà tí ó ṣẹlẹ̀ láyé lónìí pé àwọn ń dunnú pé wọn bí jésù wọn mọ wọn ara ara wọn mú wọn mọ sí bàjẹ́ ìdùnnú pé wọn bí jésù náà nípa ọlọlọmọ iye páálí ọtí kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n tí ó rún nílẹ̀ ìlàsán lónìí lórí pé wọn bí jésù yìí náà ẹ rẹ̀ rí i pé wọ́n ń ṣe ayẹyẹ náà lóòótọ́ inú wọn sì dùn lóòótọ́ jésù ló ní ẹ máa ṣe zina kọ́ ẹbí jésù ló ní kẹ́ ẹ máa ṣe zina kẹ́ ẹ máa mutí olóní ẹ máa yin báńgà ẹbí jésù ọlọ́lọ́mọ ẹni tó ti lọ jalè nítorí pé yóò ṣe kírísímàsì ó lóun ò rówó tó wọn fi sọdún ọlọ́lọ́mọ yẹlé tán ti fọ́ ọlọ́lọ́mọ yẹ ọ̀kadà tán ti jágbà ọlọ́lọ́mọ yẹ yẹn tán ti palẹ́kùn lórí pa ṣe kírísímàsì yìí báyìí wàlà hawla wàlà quwwata illa wàyí o anabi sallallahu alayhi wa sallam ó ní li kulli qawmin eid gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́dún tiwọn gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́dún tiwọn èèyàn rú èwo làwa náà rí mùsùlùmí làwa mùsùlùmí làwa síbẹ̀ yìí náà dọ́dún wa mà bẹ́ẹ̀ dàmà a ní ọdún al-adha ọdún iléyà a sì tún ní ọdún al-fitr ọdún ìtúnu ramadan bẹ́ẹ̀ ọdún wa tó lọ́n ṣe fún wa méjì péré lọ ọdún tó lọ́n ṣe fún akójú méjì péré lọ àyàfọ́ ọdún tí máa wá ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ìyẹn ní ọdún ọjọ́ júmọ̀ àbáyé adúpẹ́ fọlọ́ ó tó wa ó sì tẹ́ wa lọ́rùn ó tó wa ó sì tẹ́ wa lọ́rùn kò sí ní tá a fẹ́ fọdún kúgbekúgbe ìbẹ̀rẹ̀ orí ibú mi ṣe kò sí ní tá a fẹ́ fi ṣe ọba àmọ́ mọ́lùd ọ̀ntara rẹ jẹ ẹnu sẹ́tiwa làwọ́ wa ọba àmọ́ bọ́ọ̀ ń ṣe fọ́gakọ bọ́ sẹ́nu títì má tàn rẹ jẹ bó ń ṣe mẹ́kò kọ́ bọ́ sẹ́nu títí kọ́ máa ṣiṣẹ́ rẹ lọ bó ń ṣe káfíńtà ìjọ náà kí sẹ́ ọ máa lọ pẹ́rẹ́wó ní sọdún kankan tẹ lọ bọ́ sí di kẹ̀kẹ́ rẹ kọ́ máa lọ sọ kò sí ọdún kankan ọdún tó wà fún mùsùlùmí nù nínú kọjá ọdún ìtúnu Ramadan àbí kọjá ọdún léyà àbí kó sì jẹ ti gbogbo ọjọ́ jùmọ̀à gbogbo kálukú lọ́lọ́dún tiẹ̀ ọ̀rọ̀ yìí pàtàkì gan sára wọn wá níwọ ni ìwọ mùsùlùmí tí wọn náà fi lọ rí wúrẹ́ ẹlòmíì lọ rí wúrẹ́ lánàá kí lẹ́ẹ̀ fi ṣe ah, ọdún àwọn tó wà lóde yìí náà ni àwọn òrò ń pa lọ́la ẹ ọdún yìí wò lọ́wọ́ lóde a'udhu billahi minash shaitani rajim ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ṣe pé ilé tílọ̀ ló sùn máa jù lónìí wọn ò sì tètè bá rán sọ ọba rẹ tàwọn ọmọ aṣọ kìlọ̀ ọ̀ràn ọdún wo ló ń ṣe ní gbogbo ọdún tó bá ti bá wọn láyé ṣíṣe náà ni àtọ́tọ́ ogún ṣíṣe ní ọdún orò ṣíṣe ní kírísímọ́sì ṣíṣe ní new year ṣíṣe ní ọdún àdánù ọdún òfò ṣíṣe ní. ìtọ́pọ̀lọpọ̀ ń bá kánò gbogbo ọdún ní ń bá wọn sí torí kó lè bá a bá wọn wọ iná gbogbo náà torí délé ọ̀dọ́ wọ̀ wá gbogbo pọ̀pọ̀ sínsìn tí wọ́n ń ṣe nítorí kí wọ́n fẹ́ sọdún yìí àwọn ọmọ mùsùlùmí bá wa dá sí wàláhì tàláhì wọ́n bá wa dá sí gbogbo ọ̀nà kọ́nà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ hold up lọ́nà tí ẹ máa ń travel àti wọ̀lú àti jáde ńlù kò lè jẹ́ àwọn ẹni tó jọmọ lẹ́yìn Pọ́ọ̀lù lásán ní sẹ́fẹ̀ mélòó ni wọ́n mélòó ni wọ́n wọ́n dájú pé àwọn mùsùlùmí bá wọn lọ́wọ́ ń bẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kúkú sí náà tẹ́lẹ̀ náà ọmọ mùsùlùmí tá a pè pé wá súná tó lòun ò ní òun ò ní sọláàtì òun ò ní sọláàtì ẹ̀ ń ṣe nǹkan oṣù ní ọkùnrin máa lẹ́yìn ó lòun ò ní sọláàtì nítorí kó ti ṣe zina ṣe zina ṣe zina jánábà ni wèrè ń gbé ká ìtumọ̀ pé òun ò ní sọláàtì nìyẹn ẹlòmíì lè sọ̀sù kan bẹ́ẹ̀ fa wàláhì nǹkan ìbànújẹ́ ni mùsùlùmí ìsìn bẹ́ẹ̀ náà àgbàlá mọ́ṣáláṣí wọ́n ṣiṣẹ́ kálékálé lọ́jọ́ jùmọ̀ títí a sì fi ṣe sọlátul jùmọ̀ àtàn wà wà mọ́ṣáláṣí. ah ah kí ló dé téèyàn wà mọ́ṣáláṣí abẹ́ ti ẹ ti tètè jáde ìlọ́nì ẹ ẹni tí èso jùmọ̀ ṣé àwọn sọ̀làwá ti àkókò márùn náà mọ̀ wá sí ó lè lọ́ọ̀nì sẹ́wọ̀n pé àwọn jùmọ̀ àjẹndí mùsùlùmí wà láwùjọ ọjọ́ jùmọ̀ nìkan ní í ṣe ó ní jùmọ̀ nìkan mọ̀ jẹ náà ìwọ ò tiẹ̀ wá jùmọ̀ kí ló dé ó ní àyíṣẹ́ tá à ṣe náà ni ẹ̀ ń kan páànù fáànù tẹ́ wọ́n ń kàn wá ní kọ́ ọmọ sí lọ gbogbo wọn á máa lọ sí ilé wọn ọ̀dájú ah! pé kò sóore lára yín abú sí ni ẹ̀yin tẹ́ ń jọ ṣiṣẹ́ yìí ṣé mùsùlùmí rẹ̀ wọ́n láwọn èsè mùsùlùmí ṣé nǹkan kan lè dín yín lọ́wọ́ láti lọ kọrin jọ Sunday wọ́n ní kò sí nǹkan náà wọ́n ní sọ orí nǹkan bẹ́ẹ̀ ẹni àdánù nìwọ̀ yìí ó túmọ̀ sí pé wàhálà ọba ni lọ́kànjẹ́ láwùjọ Yorùbá yìí ah, ah! olóòtú bẹ́ẹ̀ wà lìjẹ́ náà yóò sì kú táwọn kan tó gbáwọ́ sí aláwọ̀ pa síta ní gan láà torí de eléyìí ó dájú irú wọn ní tí lọ́ọ́ dá sọ lónìí báwọn sọdún torí pé gbogbo àwọn jáńjọ́ kóra wọn ká ń kọ́ irú kan tí irú gba kan ni ọmọ mùsùlùmí láwùjọ yorùbá wọn fi islam ṣeré gan-an ẹ wọ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tá ń ṣèyàn ẹgbẹ́ bricklayer ẹgbẹ́ carpenter ẹgbẹ́ kìnnìkan ẹgbẹ́ àwọn búlọ́ọ̀kù ẹgbẹ́ àwọn kókò ẹgbẹ́ àwọn ẹlẹ́fọ̀ ẹgbẹ́ àwọn eléré gbogbo kan náà wọ́n máa ṣẹgbẹ́ sílùú yìí títí dẹ́kun tàwọn abẹ́màkà ti lọ ń dínkù ń dínkù agbára rẹ̀ ń dínkù ọwọ́ àmọ́ ń dínkù àwọn ò ní tóbi tibí báyìí à wọ́n tangana tangana wọ́n tún láwọn ọlọ́pàá lẹ́gbẹ́ kódà wọn ní wa mú bá wo nítorí wọn ní ni àà àwa tá a fẹ́ jíròrò tá a fẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ dámọ̀ràn tá a fẹ́ ṣàtúnṣe tí ń bàjẹ́ wọn á gbogbo rò kalẹ̀ tí a mọ̀ ti kọ́kọ́ amútọ́nbìlà ọ̀rọ̀ ayọ́ ògógóró sí báyìí ògógóró tuntun tí wọn ò tí ì jà òun náà kọ́ síde tọrọ atọjú ẹsùn bá tọrọ atọsùn tọrọ agbá tó tó ní ẹtẹ papọ̀ tójú rẹ tójú rẹ ẹran kó pé yẹs kí ni ìdèbí ta wí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti wá wọlé ah ọtí òyìnbó ni ẹbí mi àmútọ́nbìlà ọlọ́ọ̀dà tiẹ̀ sí nígbà tí kálukú bá gbà pé bẹ́ẹ̀ tẹ̀ wá pàdé bẹ̀rẹ̀ wọn á ní ah, tí a máa ní làákàyè ah, ẹ̀yin náà máa làákàyè wèrè ẹni tó ti gbogbogbòrò sórí torí tí ó ṣe alo ah, ní làákàyè wọn yẹ báwọn wèrè náà wọn lọ sí pàdé kóòtù rọra ṣáàpù jẹ nìkan lọ subhanallah ọmọ mùsùlùmí bá ọmọ mùsùlùmí nínú àwọn tí a máa ń bá ń gbà mí. tí ó sì máa da ògógóró sọ́nà fún ṣé irú rẹ̀ ọ̀fẹ́ fírí ọmọ kò ní kí wọ́n rò ògógóró wá. a'udhu billahi kí ló dé táwa ń islam bọyọ bẹ́ẹ̀ ṣé àlìjáná ẹ rò pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ náà tí ó sì rọ́nà ara páláwọlé ni wàláhì kò lè ṣe é ṣe torí ọ̀dọ́ ẹja bẹ̀rù ọlọ́njẹ̀má àwọn ọlọ́dún kankan tá à ń ṣe lónìí júmọ́ torí pé àǹkárá láìfọ wọlé lọ́bàjá ní ọkọrin lálẹ́ yìí o gbogbo wọn ti kéde rédíò wọn bá wọn débẹ̀ ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run rí ọ àwọn ìpè kan ọlọ́run kúkú sẹ́lẹ̀ mámú onígbà bẹ ọlọ́run rí ọ àwọn mọ̀lẹ́kà tí ọkọ lẹ wọn ọ̀yá ọ wọn ń bẹ pẹ̀lú rẹ gbogbo gbá ọ torí ẹ ẹja bẹ̀rù ọlọ́run èyí tí wọ́n sì sí láwọn pápá torí pé tíyẹn máa ti ń wòran nǹkan kan máa pèèyàn jáde náà nípa ọ̀wá jáde nu yàrá ó sì lẹ́júmọ́lé jáde ó wò wọ́n dáadáa ó kúkú débẹ̀ so ńgbà wàá tún wò wọ́n dáadáa ó sún mọ́bẹ̀ dáadáa kó kú dín ní tó wọn so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọn náà wàá fi lọ jókòó mbẹ̀ torí délé ẹja bẹ̀rù ọlọ àwọn ọlọ́dún kankan tá à ń ṣe lónìí bẹ́ẹ̀ nìkan bá kí ọkọ ọdún òní dá lóhùn o ṣé ọdún jùmọ̀ àlọ́ kí mi fún so ẹnìkan á gbóúnjẹ wá bọ̀ kó dùn oúnjẹ kìnnì tí ibà ti máa bọ̀ ọ́ nírú rẹ̀ tẹ́lẹ̀ tí wọn náà sì máa bọ̀ kò sí wàhálà àmọ́ kò gbọdọ̀ sẹ́ran tí wọ́n dún torí ọdún yẹn ń so wọ́n ní ẹ ti ní ká má bàa yín fẹ́ràn sí à fẹ́ràn sí ṣùgbọ́n omi ọbẹ̀ ẹran ni ah, ah omi ọbẹ̀ ẹran kọ́ ẹran náà ni so bọ́ bá gbé ráìsì wá fọ́n gbẹ́rẹ́ fún kò sí wàhálà bí mílíkì lọ́ba fẹ́ dà sí ni. bí ọbẹ̀ ni ọba fi si lọ́bẹ̀ tó wà létí ẹ̀ kò sí wàhálà lẹ̀ tó wá sí bọ́n kókù sì ti máa ayé nírú nǹkan bá o wọn náà máa gbọ́n ní so inú wọn náà gbà tó bá pé kókù bisikíìtì kìíní kan kò sí wàhálà ń bẹ̀ ilé ìjẹ́bù sí ẹni tẹ́ ìwà rárá rárá rárá gbà kankan yóò dàbí àjòjì láwùjọ yóò dàbí àjòjì torí tó bá fẹ́ lo islam lódodo ó dàjòjì wọn máa kọ àkókò máa bọ̀ ń sẹ́sẹ́ àkókò máa bọ̀ ń sẹ́sẹ́ tó bá fẹ́ wà àlùjánnà lódodo torí pé n tí islam mú wa àwọn èèyàn ló àwọn èèyàn ń sá fún ìwọ wàá fi dàjòjì pé ah irú èwo ló ń sẹ́wọ̀n torí pé ọ̀pọ̀lọpọ̀ ti yẹra fún ọlọ́wọ́n bá dákun ọmọ àlùjánnà ni kò ṣe wà o má ṣe wà lólórí ibú o àwọn ẹni jáde ń bẹ lórí pé àwọn ṣe kèfèrí dìsìn wọ́ọ́lọ́ọ̀ bá wa fi wọ́n mánà wàláhì ó rọrùn púpọ̀ fọlọ̀ láti sọ pé kí gbogbo ó di mùsùlùmí ṣùgbọ́n náà ọba ọ̀kan ní í ṣe bẹ́ẹ̀ ni kò ní í ṣe bẹ́ẹ̀ torí àdéhùn rẹ ti síwájú pé inú kún fọ́fọ́fọ́ tó sẹ́sìn mọ́ pé ní tí wọ́n wọná ìṣekèfèrí náà ni ó gbé wọbẹ̀ àṣìṣe ni ó gbẹ́ lómi wọbẹ̀ aláṣìṣe òun tó sì jẹ́ mùsùlùmí pọ́pẹ́ bóyá ọlọ́run ni wọ́n yọ wọn kó òkun kó wọn sálì jẹ̀nà ṣùgbọ́n àmì ọmọ bẹ́ẹ̀ wájú wọn gẹ́gẹ́ bá nàbì sọ àmì pé tí làwọn eléyìí iná ni wọ́n ti ń bọ̀ ṣùṣùgbọ́n kò burú fún yàrá sá ti wà àlùjẹ́nà torí wọ́n fi yàn ṣe ẹ̀yẹ lálùjẹ́nà dípò kó àmọ́ pé àwa tá a wà àlùjẹ́nà tààràtà là ń sọ̀rọ̀ bó sẹ́gbẹ̀ẹ́ kan kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan ìfẹ́ nìkan ṣe ẹ̀yẹ lálùjẹ́nà ọlọ́run sí wa lọ́mọ àlùjẹ́nà àwọn ẹni tí ò tí mànà fi wọ́n mànà àwọn ẹni tó ṣìnà dáwọn padà sọ́nà àwa náà wọ́n sì pa wá dà sáì dá kárántí pé inú tó lọ́ máa fi sànù ẹrú tó fi máa wọn náà ní máa ṣe ọ̀pọ̀lọpọ̀ asọ́láàtì fún ọ̀gá wa aṣáájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam fallahumma salli ala muhammadin كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله